وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا كفون ولون أبا أباتي oníkàmọ́ bẹ ní jùmọ̀ àtòní ọba náà ni adá ọpẹ́ fún abẹ́ pẹ̀lú títóbi rẹ̀ kí ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún abẹ́ yìí ní orílẹ̀ ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí àtìgbàdégbà kọmọba nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọlọmọba mọba gbogbo àwọn sọhábà rẹ̀ náà lápapọ̀ àti gbogbo mùsùlùmí tó ń tọ orí pa wọn ẹ̀yin ẹrú sin ọlọ́run ohun tí a máa fi ṣera wa ní ìṣítí ní kútúbà tìní ni wọ́n máa dá lórí bá sí alìhídáyà ọ̀nàmà ìmọ̀nà bẹ́ẹ̀ pé ní ìdàkejì rẹ̀ ń jẹ́ àdọ̀láàlà àánú wàlgàwáyà. àti ìṣìnà tí ó sì sí èméjì ń gbogbo ẹ̀dá ni máa ń fẹ́ kóun na kóun má sọnù. ìmọ̀nà yìí ọlọ́run ọba àlékè ni máa ń fi ẹ̀dá rẹ̀ ṣe kòńgẹ́ rẹ̀ ó sì jẹ́ tó pàtàkì ó yẹ pé ní gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó láàrin ijọ́ kan yóò tọrọ rẹ̀ o lè má tọrọ nǹkan mi o ṣùgbọ́n ìmọ̀nà yóò tọrọ ẹ̀ tí bá ń kírun torí yóò ka fatia yóò sì kà ń pè pé ní ihdina siratal mustaqim yóò tọrọ yìí tí ń jẹ́ ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run bọba àlekíọ́lá ibi tá a fi mọ pàtàkì rẹ̀ rèé kọ́dẹ́ ní tó ti mọ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ọlọ́run sọ suratul fatiha yìí fún òun náà ni ẹni tó mọ̀nà jù nínú gbogbo àwọn ẹ̀dá tó ń ti bẹ́ẹ̀ òun náà tó ń kà á pé ní ihdina siratal mustaqim pé kọ́lọ́n tún ṣe àlékún ìmọ̀nà ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ìmọ̀nà ó ṣe pàtàkì ó ṣe kókó tó jẹ́ pé ní gbogbo ẹ̀dá ló ní bùkátà sí ìyẹn jẹ́ ni tí ó jẹ́ ni ọlọ́run ní. o jẹ́ ẹni tó dúró déédéé tó lẹ̀ ní àbẹ̀yìn tí ò dúró déédéé torí bá ní kọ́lọ́n kó fọ́nà mọ̀ wá ẹlòmíì ò mọ̀ wò pé ní bóyá ẹni tó sọnù náà ń bá wí tí mùsùlùmí ẹni tó dúró déédéé ti ń sin ni ó náà ní ìdí tó máa tọrọ ìmọ̀nà kó máa jẹ́ àlékún ìmọ̀nà fún ẹ̀yẹn ìmọ̀nà tí à ń sọ̀rọ̀ rẹ̀ ìtọ́nisọ́nà ọlọ́run bá ọba àlekẹ́ ọlá ni ó ní ṣùgbọ́n ó pín sí ẹ̀ka méjì àwọn kan wà tí ọlọ́run bá ọba àlekẹ́ ọlá tó fi ròyìn àwọn ẹ̀dá rẹ̀ pé àwọn náà lè tọ́yàn sọ́nà báyìí ẹni fi ni mọ̀nà èyí là ń pè ní hidayatul irishadi wadalala ìtọ́ni sọ́nà káfẹsẹ̀ èèyàn lẹ́nà kájúwe ọ̀nà tó dáa fún yàn lákòjúwe ẹni tó fẹ́ kún bí táwa yìí ẹni tó fẹ́ lọ máa tú àlejò yọ ọ̀nà fún pé ọ̀nà máa tú rèé o àtọ̀sọ́nà nu ibi tó mọ orílẹ̀ rèé o tó bá mọ orílẹ̀ bí ọtí sọnù o à ń tọ̀sọ́nà nu bẹ́ẹ̀ náà ni lọ́rọ̀ ẹ̀sìn àwọn àmọ̀nà kan wà tí ọlọ́run bọ́ba àlekẹ́ọ́lá tó ní àwọn ẹ̀dá àwọn náà lè ṣe fáwọn èèyàn òun náà ni ìmọ̀nà ìtọ́nisọ́nà tọ́lọ́n bọ́ bá alikẹ́ ọláfíìrún yà nábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú suratu shura aya fifty two ọlọ́ni wa innaka la tahdi ila siratin mustaqim ìrẹ́ ànábì ìwọ náà jẹ́ ìwọ ní afinimọ̀nà tí máa ń tọ́yàn sọ́nà tó tọ́ ìyẹn pé tọ́lọ́n fi ròyìn ànábì yìí ó ní ìfinimọ̀nà kájúwe tó dáa fún yàn pé ọ̀nà mọ̀rẹ́ o eléyìí ni tọ́lọ́run fẹ́ yóò tọ́ka yẹn sí yóò fẹsẹ̀ yẹn lé ọ̀nà bẹ̀ ọlọ́run fi eléyìí ròyìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé ìrẹ́ ànábì o àfinimọ̀nà ló jẹ́ tó ń fi yàn án sójú ọ̀nà tí ó tọ́ bákan náà àwọn ànábì ọlọ́run yòókù náà. tọ́lọ́run ránṣẹ́ ọlọ́run ròyìn wọn pé afinimọ̀nà làwọn náà ọlọ́ni wàlíkólè kọ́wọ́mìn hard nù sọ́ọ́tù rad àyà keje ọlọ́ni gbogbo òjọ kọ̀ọ̀kan pátá láti gbé dìde fún wọn afinimọ̀nà ẹ̀fọ́ àwọn anábì ọlọ́run ẹ̀ ń tọ́lọ́ ń lò fún wọn bẹ́ẹ̀ ni pé afinimọ̀nà ọ̀nà wọn náà ń fìyàn mọ̀ ọ̀nà kájú yọ ọ̀nà pé ń tọ́lọ́ ń fẹ́ rèé ká fún yàn lẹ́rìí pé ntọ́lọ̀ ń yọ́nú sí rèé ntọ́lọ̀ ń bọba àlekè ọlá tí ó gbà lọ́wọ́ ẹ̀dá rẹ̀ rèé ọlọ́mọba ó fi eléyìí ròyìn àwọn ànábì ọlọ́run bákan náà làwọn ẹni rè sanjẹ́ atọ́nisọ́nà àwọn náà lè júwe ọ̀nà fún yàn pé ibi tọ́nà wà àwọn àfẹ́sìn ìtàwọn náà ń ṣe ìmọ̀nà tí wọ́n ń ṣe ìmọ̀nà júwe ọ̀nà fún yàn ni ìdáyàtúlẹ̀ irṣáàdì wà dàlálà ká tọ́yàn sọ́nà pé tó bá ń ṣe báyọ̀ ọlọ́run yọ́nú sí ẹ eléyìí ni súnà eléyìí ni ọmọ tẹ̀lé eléyìí ò da bídíà ní inú gbólélẹ̀ àánú lélẹ̀ mọ́ tẹ̀lé ìtàwọn náà ń ṣe wọ́n fìyàn mọ̀nà ní ṣùgbọ́n eléyìí ìdáyàtú al-irshad wa dalala ìtọ́ni sọ́nà káfẹsẹ̀ èèyàn lẹ́nà ni kájúwe òdodo fún yàn káfíń tọ́lọ́wọ́n bọ́ba alẹ́kíọ́lá káfíń àyàn bákan náà ọlọ́wọ́n bọ́ba alẹ́kíọ́lá ròyìn al-Qur'an al-Karim òun náà jẹ́ atọ́nisọ́nà yóò fún yẹn ní ìdáyàtul irshad yóò fẹsẹ̀ yẹn lé náà níbi tọ́lọ́ ń fẹ́ àdìsọ́kàn tó dáa tọ́lọ́ ń fẹ́ rè ìjọsìn tọ́lọ́ ń fẹ́ rè ìwà tọ́lọ́ rè yóò fẹsẹ̀ yẹn lé náà bẹ̀ ọlọ́run bọ́ba alikiola ní alif laamim zalikal kitabu la raiba fi huda lil muttaqin ọlọ́run ní tíra yìí tí ń bẹ ìmọ̀nà ló jẹ́ atọ́nisọ́nà ló jẹ́ fún gbogbo àwọn olùpáyà ọlọ́run bákan náà ọlọ́run ní inna hadhal qur'an yahdi lillati hiya akwam ọlọ́run ní alukur'an tẹ́wọ̀ yìí ó jẹ́ nǹkan tí màá ń tọ́yàn sọ́nà fẹ́ntì àwọn tó bá dúró déédéé yóò fọ́nà mọ̀ wọ́n ìbítọ́lọ́hún fẹ́ ọba alẹ́kẹ́ọ́lá tí ó fẹ́ bákan náà nílànà anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìlànà rẹ̀ náà a máa tọ́yàn sọ́nà súnà tó fi lélẹ̀ fún wa anabi muhammadu sallam ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan ní ìtí wa nù súnánù tìrìmìzì anabi taraktu fiikum mo fi ilẹ̀ fún yín ma ń tamassaktum bihima àwọn nǹkan méjì kan tó yẹ pé lópin ìgbà tẹ bá gbámú tẹ dún ní ma tẹ jùlẹ̀ láwùn tẹ délùú abada ẹ̀ ní sọnù ojú ọ̀nà lẹ́ẹ̀mọ̀ wa ìyẹn pé nǹkan yẹn atọ́nisọ́nà ni wọ́n lọ́gbà tí yẹn bá ti gbá wọn mú ojú ọ̀nà lèyàn wà kílá alákọ̀ọ́kọ́ anábì ní kìtàbà Allah tíra ọlọ́run ọba afinimọ̀nà ni ajúwe ọ̀nà fún yàn ní tíra ọlọ́run ọba bákan náà wà sunnati àti ìlànà èmi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sàwọn nǹkan yìí ọlọ́run fi hàn sábà bí ìmọ̀nà ìtọ́nisọ́nà ní ìyí tí ọlọ́run fi rinlẹ̀ fánábí ọlọ́run tó yẹ pé ní ó fi rinlẹ̀ fáwọn ànábí ọlọ́run yòókù náà tó yẹ pé àwọn ẹni ire náà lè ṣe láàrin ara wọn àwa náà lè ṣe láàrin ara wa ká fi ní mọ̀nà sójú ọ̀nà tó dáa bóyá ẹni tí ń tí ò dáǹsì ojú ìwà tó dáa fún ọ̀rẹ́ tí ń ṣèbádàbá kan sí ọṣẹ́ bó ṣe yẹ kó ṣe fún ìyí tó ń ṣe yẹn ìfinimọ̀nà kan náà ni yẹn là ń pè ní ìdáyàtul irshad padàlàlà kátọ́ ni sọ́nà tó tọ́ pé ibi lọ́nà ibi tó yẹ kó gbàrí bó ṣe kó ṣe léèrè ọlọ́run bọba alekeola ó fi eléyìí náà lélẹ̀ fún àwọn ẹ̀dá rẹ̀ kí wọ́n lè ṣe ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ẹ pé ní ọwọ́ ọlọ́run yìí ń wà òun náà ni hidayatu tawfiq ìfẹ́ ìfinimọ̀nà kéèyàn ṣe kò ń gé ọ̀nà mọ̀ tó fi mọ̀nà ọ̀tọ̀ ni ká sọ fún yẹn pé ọ̀nà mile two rèé kó wá lè rìn kò sí lọ́wọ́ tiwa ọ̀tọ̀ ni ká sọ fún yẹn pé yín tó dáa rèé ìwà tó dáa rèé kó wá lè wù ìyẹn ò sí lọ́wọ́ tiwa ìmọ̀nà táwa ṣe fún ni ìmọ̀nà tìtọ́ka kó wá gba ọ̀nà ibi tá a tọ́ sí kó ṣe kò ń gẹ rẹ̀ jẹ́mọ́ kò sí lọ́wọ́ ẹ̀dá ọwọ́ ọlọ́ọ̀ni wa ká bá ṣe wá sí fún yàn pé tó dáa rèé ń fi yàn mọ̀nà ni ìdáyàtò ìrìṣàd ń kó wá ṣe kò ń gé ọ̀nà ń kórìn ọwọ́ ọlọ́ọ̀ni yìí wà. àárínú alukur'an karim gba ti ọlọ́run bọ́ba àlekẹ́ ọlá ń sọ fún anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam nù sọ́tò kọ́sọ̀s ọlọ́run ní innaka la tahdi innaka la eré anábì ọ̀ọ́lẹ́ mẹ́ni tó bá wù ẹ́ tó bá fẹ́ ẹ̀sìn mọ̀pá àti sọ́lẹ̀ kẹ́kọ́lọ́ ńlá nẹ́bì ni wọ́n fi yàn mọ̀nà lọ fi ọ̀nà tó tọ́ yẹn pé ìmọ̀nà kó tọ́ka ọ̀nà sí yàn ni kó fún yàn ní ìtọ́ka kó fẹsẹ̀ yàn lé náà ṣùgbọ́n ìtọ́lọ́ sọ pé ànábì ò lágbára ń bì ní pé kéèyàn wá rin ọ̀nà yẹn ọlọ́run ní ìrẹ́ ànábì gan ọ̀ lè fọ̀nà mẹ́ni tó o bá fẹ́ ọkàn lè júwe ọ̀nà fún ni ṣùgbọ́n ìdáyàtò tàwùfíìkì kó ṣe kó ń gẹ̀ nǹkan ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run ní walakinna Allaha yahdi man yasha ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ọba àlékè ọlá onímọ̀ máa ń fọ́nà mẹni tí ó bá wù. eléyìí là ń pè ní ìdáyàtú tàwùfíìkì ìdẹ́ pé ní kò sí lọ́wọ́ ẹnìkan àyàfọ́ ọlọ́run. ẹláyà yìí sọ̀kalẹ̀ ńgbà tí àmọ́ Muhammad sallallahu alayhi wa sallam tó kú tí ṣe Abu Talib lẹ́ni tó yẹ pé ní ó gbárùkù ti wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tòun ti bó ní kò gba ìsìláàmù yìí ó gbárùkù tànábì gbogbo aburú táwọn bá gbèrò láti fi ka anabi yóò ti dànù fi ó ń pè èyí tánàbí ṣe fún là ń pè ní ìdáyàtul irshad ntọ́sọ́nà èyí tọ́lọ́ fi lélẹ̀ fánàbí ni pé ọ lè fi yàn mọ̀nà pọ́nà rè ànábì wa pé pé pé ṣùgbọ́n gbà tí Abu Talib ó kó okó lórí kúfùrù náà ni tòun ti fánàbí ṣe fún ní ìmọ̀nà ìtọ́sọ́nà nígbà tó wá kú ikú rẹ̀ bá ànábì nú jẹ́ ọlọ́run wa sọ ayà yìí kalẹ̀ pé innaka la tahdi man ahbabta ọ lè fọ̀nà mẹ́ni tó o bá fẹ́ o walakinna Allaha yahdi man yasha ṣùgbọ́n ọlọ́wọ́ bá ọba alẹ́kẹ́ọ́lá òun ní máa ń fìyàn mọ̀nà ẹni tó bá wù ú àyẹ̀pẹ́ ní ìmọ̀nà ìtọ́nà fi rinlẹ̀ fẹ́ dápẹ́ lè ṣe òun náà ni kí wọ́n fi ẹsẹ̀ yẹn lé ojú ọ̀nà pé ojú ọ̀nà rèé kátọ́ka yẹn síbẹ̀ pé ọ̀nà tó yẹ kó gbà rèé èyí tó tọ́ rèé èyí tí ò tọ́ ni ṣùgbọ́n kéye àwọn aṣọ kò ń gẹ kó rin ọ̀nà ọ̀wọ́ ọlọ́ọ̀ni yóò wà èyí ló fàtà bá ń pè yàn sákìyèsí tá à ń tọ́ sọ́nà á tún mọ fàdúrà tì fún torí pé ìtawà ń ṣe òní pé kákan júwe ọ̀nà fún ìwà aṣọ ń gẹ kó ọ̀nà yẹn ọwọ́ ọlọ́run ọba ọba àlekè ló wà tí a bá gbọ́ ilé a mọ̀ pé ní àwa ẹ̀dá kò sí agbára kan fún wa ìpè ni ká máa ọlọ́run bọ́ba àlekè ọlá lọ. bákan náà tá a bá ń tọ́ra wá sọ́nà pọ́nà tó dáre èyí táwa ń ṣe wọn sábà bí ni àti tó wá bẹ lọ́hùn kẹta bá fi ọ̀nà tó hàn wá tánjú wẹ̀ fún wa kó fi àsìkò ń gẹ hidayatu tawfik kò ní jẹ́ kárìn ìlúfẹ́ àdó àwọn ẹni rí pé fi òótọ́ mọ̀ wá lóòótọ́ tábàlẹ́ni júwèé òótọ́ fún wa pé rèé o. wọ́n ti ṣe ìdáyàtòlè ìrìṣàdì fún wa wàrùsùkùnà tìbà kọ́ wá sí rọrùn fún wa láti tẹ̀lé òótọ́ kájúwe ọ̀nà fún yẹn ò tó tó kò tí ì tó jù pé kí ọlọ́run fi yẹn ti kò ń gẹ láti lè wá rin ọ̀nà bákan náà wàrínà bàtìlà bàtìlà ọlọ́run fi àánú hàn wá kámọ̀ pánù ní kárẹ́ ní júwe fún wa tó bá júwe fún wa àánú tó mọ̀ pé ọ̀nà àánú lélẹ́yìí ọ̀nà ẹnu gbó lélẹ́yìí ètò akùnkọ́ lọ́n fi àṣekò ń gẹ́ ká lè sí i warzuqna ijtinaba àwọn ọmọ bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n kí ó jẹ́ ká lè jìnà sí ọ̀nà àánú yìí. eléyìí inú tí ó yẹ kí ẹ̀dá mọ̀ ma pé ní ni ìyẹn ló fàlà agbọ́dọ̀ mọ asbabul hidaya sábà ń tọrọ ọmọ náà àwọn àwọn gan a ṣiṣẹ́ rẹ̀ a mú sábàbí rẹ̀ dání. gbogbo ogun tá bá ń wá mọ okùnfà rẹ̀ ẹni wọ́n sí ó mọ àwọn okùnfà téèyàn lè fi lówó ní ìtọ́lọ́ fọwọ́ sí bákan náà ẹni tí ń wá ìlera bóyá rẹ̀ ni ó mọ àwọn okùnfà tí ó lò àti gbogbo nǹkan tá à ń wá náà bẹ́ẹ̀ náà ní tí ó ṣe kókó tí ń wá ìmọ̀nà tọ̀tọ̀dọ̀ ọlọ́run tọ́nà fi yọ́nu sí tó yẹ kó mú dání alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní àdúà kó máa bẹ lọ́wọ́n ọba ọba àlekè ọlá gẹ́gẹ́ bá sọ pé ní kéèyàn kò ń gẹ́ ọ̀nà tán ń pè sí kó lè rìn àbí kéèyàn rọ́nà tó dáa kó lè tọ́ kò sí lọ́wọ́ ọwọ́ wa ẹ̀ńtọ́lọ́hún bá fi mọ̀nà ìmọ̀nà tàwọ́fíìkì nu fáwọn alimọ̀tẹ́dì òun lẹ́ń tó mọ̀nà o àbí ọmọ níyàdí lọ́ fàlámù délálà ẹ̀ńtọ́lọ́hún bá fi mọ̀nà tó tọ́ sọ́nà kò sẹ́ni tí ó nù mọ́ agbọ́dọ̀ máa bẹ lọ́hún kó fọ́nà mọ̀ wá èyí tá a ti mọ̀ tẹ́lẹ̀ ọ̀nà ni ṣùgbọ́n a tún máa kó ọlọ́run tọ́ wa sọ́nà ọ̀nà yìí tó dúró tọ́ yọ́nú sí sirọ́tọ̀ lẹ́dínà àni àmta àléhìm ọ̀nà àwọn ẹni tọ́ yọ́nú sí láwọn ẹni rẹ̀ ọ̀nà àwọn ẹni tọ́lọ̀ ń yọ́nú sí nìkọ́lọ̀ tọ́ wa sí ghairi limagadubi yàtọ̀ sọ́nà àwọn ti bínú sí bí àwọn wọ́n la dọ̀ọ́lìn ẹ̀kọ́ ọ̀lẹ́rẹ́ nìkan sì kó mórí légbó kí ọ̀nà wa máa tọrọ pé <laughs> ọ̀nà tó gbà ní wọ́n náà fẹ́ gbà ọ̀nà tó dáa ní wọ́n máa tọrọ. àwọn ọbẹ̀ náà kò fi wá mọ́nà kò fi àsìkò ń gẹ́ mọ́nà ọgbọ̀n sábàbí yòókù tá a máa sọ lẹ́yìn ẹ̀ àkọ́kọ́ yìí náà ló di gbogbo ẹ̀ mú. tòṣì sábà ní lọ́dọ̀ ẹni tí ó tọ́ ẹ sọ́nà ẹtẹ́nìyẹn ń ṣe fún ẹni pé ń tọ́ ẹkọ́ náà rèé ṣùgbọ́n kọ́ ọ lé gbà ọ̀nà yẹn ọwọ́ ọlọ́run ló wà àmì ẹni tó gbọ́dọ̀ ló tó gbọ́ gbọ́ gbọ́ gbọ́ tó jẹ́ pé inú àánú náà ló tún wà irú ẹni Abu Talib tá a sọ yìí ayé ànábì ló tẹ̀mí àbí sáwa lánàbí ò sọ ọdọ́ fún ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kò rí ìdáyà tó taofik ìṣe kò ń gé ẹ̀tà tọ̀dọ̀ ọlọ́run ìyọ́n náà ò lè fọkàn balẹ̀ pé a ah, mo ti tó gbọ́ nǹkan yé àbí ń gbọ́ wá afá kan àbí ń dá nǹkan kan fún rárá mi gbogbo tó ń ṣeun ìdáyà tó ìrìṣáàdì ni. ìtọ́sọ́nà ni ṣùgbọ́n kọ́ wá sí kò ń gẹ láti rin ọ̀nà ọwọ́ ọlọ́run ló wà ìyẹn ló fara gbọ́dọ̀ máa bẹ lọ́run kó fi wá wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ntorinlẹ̀ nínú sunan abi daud àti bá fẹ́ ṣe alukunut nígbà tí bá ń ṣe wítìrí ẹ̀ nínú tí ó fi síwájú náà pé allahumma hadini fi man hadait ọlọ́run ọba tọ́ mi sọ́nà nínú àtọ́ tọ́ sọ́nà ìtànà mẹ́ni hidayatu tawfik àhàdínì aláwọ̀mọ̀ àhàdínì ọlọ́run tọ́mi sọ́nà fíìmọ̀ ní hadait nínú àwọn tọ́tọ́ sọ́nà jẹ́ kí mi náà wà nù wọn. ẹ̀ríkọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam olómọ̀nà jù ní gbogbo àwọn ẹ̀dá tó ń ti bẹ́ẹ̀ yín tó ń tọrọ ọ̀mọ̀nà kó máa jẹ́ àlékún. nígbà táwọn anábíwá Muhammad sallam lẹ́ńtọ́lọ́n ti tọ́ sọ́nà tọ́lọ́n fi nǹkan ọ̀mọ̀nà tó ń bẹ lọ́wọ́ bá kọ́lọ́n tó ń sọ́nà jẹ́mọ́ bó lèmi àti ẹ́ láàfin wá fà sẹ́yìn láti máa tọrọ kọ́lọ́n kó fọ́nà mà wá. bákan náà nínú hadith ìyàwó aisha radiyallahu ta'ala anha ntánibà muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó bá dìde lóru tí ó fẹ́ yẹn náfìlà du'a wuli istifta àtànàbí máa ń ṣe ń bi náfìlà òru wà tó bá kábàrà kí o tó máa kéwù lọ ètè máa ń sọ bẹ́ẹ̀ náà ni pé allahumma. رب جبريل وميكائيل وإسرافيل عالم الغيب وشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اللهم اهدني لما اختلفوا فيه من الحق بإذنك وطاني بابلون وني أولو دا ملائكة جبريل أتي ميكائيل أتي إسرافيل وباتو مكوكو أتي بانبا tó fọpẹ́ fọ́lọ́n tó fi yìn àkọ́kọ́ àdúrà tánibi kọ̀kọ́ ṣe ni pé alahumma dini fima ikhtalafu fihi min alhaqqi bi idhnik ọlọ́run ibi táwọn èèyàn ti ń yapa tẹ́tí ń sọnù tẹ́lómi ti ń jábọ́ títí ń já sí kòtò kí o mọ̀ tọ́ dákun fọ̀nà mímí kí n dò tọ́ mọ̀ ìtànàbí ó bẹ lọ́rùn rẹ̀ kó tó bẹ̀rẹ̀ nẹ́fìlà rẹ̀ rí ìyẹn pé ní anábàá Muhammad sallallahu alayhi wa sallam a máa tọrọ àlékún mọ̀ náà lálẹ́kùn tọ́lọ́n ti ṣe fún inú mọ̀nà eléyìí wà nù sọ̀yí muslim bákan náà anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam a máa sọ pé ní ẹ̀mí ọmọnìyàn ó wà láàrin ẹ̀ka ọlọ́run ọba anábì wà sọ pé ya muqallibal qulub ọba tí máa ń yí ọkàn sabbit qalbi ala dinik yẹn pé jẹ́ kí n tún dúró ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run torí pé ìwọlé máa rò pọ̀ ti mọ̀nà tẹ́lẹ̀ tó o bá tún tọrọ rẹ̀ ìtumọ̀ tó ń sọ ni pé kọ́ tó dúró ṣinṣin kí nǹkan má mìíràn pété ń bá a lójú ọ̀nà tí ò bá sọ́ra ọ̀nà lè dàrú mọ́ lọ́wọ́ kó yà síbò mí èèyàn máa bẹ lọ́nà ni pé ọlọ́run bá ọba àlékè ọlá yẹn dúró ṣinṣin ṣin lójú ọ̀nà wọ́n jẹ́ kí n sin rìn ẹ̀rí pàwọ̀ ẹ̀dá náà àwọn ọlẹ́ rò pọ́ ń gbàgbẹ́ gbogbo gbà ṣùgbọ́n ìyẹn òmí nìpọ́ ọ̀lẹ́ wa mọ́tò kó sọnù kátó a pé orí ẹ̀sìn ọlọ́run agbọ́dọ̀ máa bẹ́ lọ́n kọ́lọ́n kó mu wa dúró lórí ẹ̀ gbogbo tábà máa ń ṣe ní dùá tábà máa ń ṣe kárí pé lè yóò máa wà ń bẹ̀ torí pé ní ẹ̀ńtọ́lọ́n bá fi mọ̀nà yóò máa jẹ́ ní ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó wọn gbàgbé eléyìí tọ́lọ́run bá ọba àlekè ọlá ní tó jẹ́ pé ó ṣe é ní gbòógì fún wa ẹ rí i fatiha kò tá à ju àdúrà mọ̀nà lọ látòkè sóra ǹdẹ́ parí ọlọ́run wá ní ibi tó àdúrà mọ̀nà yìí wà gbòòrò wà lẹ́mọ̀ sòun kálíbà àmọ́ pàtàkì rẹ ní. ọ̀dọ̀ wa ká di sábà bí àkọ́kọ́ yìí mú ní sábà bí ọ̀nà okùnfà mímọ̀nà oní tahqiqu tawhid kéèyàn jẹ́ ẹni tó fi ìmọ̀ ọlọ́run lọ́kan tó fi rinlẹ̀ kéèyàn má ṣe bọ kó gbọ́ ọlọ́run bá gbọ́ kí gbàgbọ́ yẹn dúró ẹni tí gbàgbọ́ rẹ̀ ò bá dúró kì í tó mọ̀nà o nígbà tó lọ́wọ́ bọ́ba alẹ́kẹ́ ọlá ń sọ̀rọ̀ nípa àwọn mùmínì òdodo nù Suratul An'am àyà eighty two ọlọ́ni alẹ́zínà àmọ̀nù ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ sábà pé yàn kan ní àmọ̀nù pé àwọn tó gbàgbọ́ yẹn pé wọ́n ti tahqiqu tawhid tán fi ìmọ̀ ọlọ́run lọ́kan tán fi rinlẹ̀ tí wọ́n à ṣẹbọ àwọn olùgbàgbọ́ o kìí sẹ́ni tó yẹ kó pera rẹ̀ mùsùlùmí lọ́jọ́ ń ṣe orò kó sẹ́ni tó pera rẹ̀ mùsùlùmí títún ṣe àwọn àtẹ̀jẹ́ jákujáku àbí tí ń de nǹkan mọ́ra tí ń bo nǹkan mẹ́lẹ̀ tí ń wọ́n nǹkan sórí ta irú àwọn tọ́lọ́run bá wí kọ́ ọ́n ọlọ́run náà mú mi ní òdodo tán mọ́ ọlọ́run lẹ́yọ̀ ọ̀kan tán sọ ọlọ́run láṣọ wàlámúyé bìsú ìmọ̀nàhùn bìsúlùm tí wọ́n wá ṣẹbọ pẹ̀lú gbàgbọ́ wọn yìí wọ́n dúró lórí gbàgbọ́ wọn ṣẹbọ wọn sọ̀rọ̀ wọn mú nǹkan míì mọ́tọ́lọ́wọ́n ọba. wọn èéfì nkan mi bura lẹ́yìn ọlọ́run wọn fún nǹkan mi, lẹ́yìn ọlọ́run fún mi, lẹ́yìn náà dúró déédéé báyìí tí wọ́n pa ẹbọ mọ́ ìgbàgbọ́ wọn ọ̀la ìkàláhùmọ̀lẹ̀ amùn àwọn lẹ́ni ìfọ̀kànbalẹ̀ ọkàn wọn ò balẹ̀ torí pé nígbà gbogbo tó bá ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ̀ ọlọ́run náà ni ó gbé tó pa nǹkan mí pọ̀ mọ́ sísin lọ́rùn rẹ̀ àbí ń tọ́pọ̀ sí nǹkan mí lábẹ́ jẹ́mọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ tí kò síbi tí ò ní rú lọ ó lè lóhùn tí ṣe tutù kan fún àtọ́yẹ kó ń ṣe fún ohun tí bọ́ kínní kan ní àwọn náà fà á gbé tó wà pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run tó ń sin náà ló ti wá ọkàn rẹ̀ ó balẹ̀ ọlọ́run àwọn tí wọ́n àṣẹ bọ́ àwọn lọ́kàn wọn balẹ̀ wàhùn muhtadun bákan náà àwọn lẹni tó mọ̀nà ẹ̀rìkọ́lọ́ náà fi rinlẹ̀ fún wa ń bì í pé àwọn tí wọ́n ń sìn nìkan ṣoṣo tí wọ́n sì nǹkan míì àwọn ni muhtadun àwọn ẹlẹ́ni tó mọ̀nà báwọn bá fẹ́ mọ̀nà jẹ́mọ́ ká sọ lọ́run láṣọ ká mọ́ lọ́run lẹ́yọ̀ kan ká gbára lé nǹkan míì ìdẹ́yìn ọlọ́run ká pa nǹkan fún nǹkan míì ìdẹ́yìn ọlọ́run ká fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́run ká sọ àwọn nǹkan kí nǹkan mọ́ra. Kani ni ó máa sọ wa ká má so mọ́lé ká má rí mọ́ ṣọ́ọ̀bù ká má so mọ́ mọ́tò wa ká gbàgbọ́ fọlọ́run ọba ọba àlekẹ́ọ́lá tó dá wa ẹni tó bá rí báyìí lẹ́ni ìmọ̀nà gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fọ̀nà kan sí kejì yìí ṣe bọ́ sọ́lọ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni ìmọ̀nà so eléyìí náà nínú tí ó jẹ́ pàtàkì tí ó yẹ ká tún mọ̀ nínú àwọn sábàbí ìmọ̀nà bákan náà tábà ń wá ìmọ̀nà nínú àwọn okùnfà rẹ̀ ó náà ní tìbá ìsúnnàtì sallallahu alayhi wa alihi wa sallam àbí ká ní atamasuk bil kitabi wa sunna ká jù mọ́sísìn alukur'an àti sunna anabi muhammad sallam ká dìrọ̀ mọ́ láwọn òfin tá a bá bá ń bẹ̀ ní ká máa lò nítorí bá ní a ṣe ní ká ṣe nítorí bá ní a máa ṣe ká máa ṣe àti ká fúnra síwájú pé ọlọ́run sọ pé tíra yìí ò hùdá lílímù tẹ̀kín ó ìyẹn pé sábà bí ìmọ̀nà ni ẹ̀rí ìdáyàtọ̀ lè rí ṣáàdù ó ní ó tọ́ wa sọ́nà táfìmọ̀nà afẹ́sìnlọ́n afẹ́sìntọ́nà ń fẹ́ ọlọ́run wa sọ tíra kalẹ̀ fún wa pé ẹ bá ti tẹ́ bá ti bá ń bí ní kẹ tẹ̀lé ọ̀rọ̀ àdìsọ́kan yín ẹ̀ẹ́rì nínú tíra yìí ìtọ́lọ́ ń fẹ́ kára àdìsọ́kan rẹ̀ ọ̀rọ̀ bá ṣe jọ́sìn fọ́lọ́ ẹ̀ẹ́rì nínú tíra yìí ọ̀rọ̀ ọlọ́kọ bẹ́ẹ̀ ṣe tó léyìn ó wà nínú tíra yìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe tó àwùjọ bẹ́ẹ̀ ṣe tòlú kátàkárà gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ tọ́lọ̀ fi ń júwe ọ̀nà fún wa. bákan náà lànà bá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́lọ̀ wa nítorí mú wá fún wa nǹkan àmàna ni. ìlànà bí sọ pé ní wà khairul hadiyi èyí tó dáa jù nínú mọ̀nà hadiyu Muhammadin sallallahu alayhi wa sallam ó ní mọ̀nà tánà mú wa ìtò dájú nínú mọ̀ nínú jẹ́mọ̀ ta ló tún fẹ́ tọ́ sọ́nà nígbà táwọn ẹbí ò bá tẹ sọ́nà mọ́ <laughs> ẹlòmí àmọ́ wá mọ̀nà ibi tí ọlọ́run fi mọ̀nà sí o lè mọ àwọn eré ìtàgé o lè ní wọ́n kọ́yàn lọ́gbọ́n àwọn ẹni àánú ayé ò lè kọ́ ẹ lọ́gbọ́n ọ́fíìsì náà níbi ilẹ̀ ohun eré ìtàgé ṣébi tó ti wá rí mọ̀nà nìyẹn ọlọ́run bọ́ba alẹ́kẹ́ ọlá ọlọ́run ní anábíwá muhammad nìkọ́ ṣe dáadáa ó tó fún yín nìkọ́ ṣe òun nìkọ́ ṣe dáadáa tó yẹ kẹ́ ẹ tẹ̀lé limankana yẹ́rìjù lọ́ha wàlíyáwòmọ̀lẹ̀ ààkẹ́ ẹni tó bá fẹ́ kó ń pàdé ọlọ́run lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ kọ́lọ́run yọ́nú sóun anábì ni ó tẹ̀lé òun ni mọ̀nà tọ́lọ́run rátáyé anábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́nà sọ́nu ọ̀rọ̀ rẹ̀ pé aleikum bi sunnati ẹ dìrọ̀ mọ́ ìlànà mi ẹ dìrọ̀ mọ́. onítàmọ́sàkù àsúnnàtì lùkúlàfà ìrọ̀ṣìdínà ìmàdìyínà min ba'di àti lànà àwọn sàhábà finimọ̀nà tó ń bọ̀ lẹ́yìn mi àníbi nítàmọ́sàkù biha ẹ wo kókó mọ́ ẹ dìrọ̀ mọ́ wa abdu alayha bin nawajis ẹ̀fẹ̀ yín kọ̀rọ̀ eyín ọ̀gá yẹn fi mú kó mọ́ jábọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀ pé súnà mi ẹ̀ dirọ́ ọmọ dáadáa ànábi wa kìlọ̀ fún wa nítorí jẹ́ ká sọnù náà ni àdádálẹ̀ tí ká jìnà sí ìmọ̀nà ó wà ń bi kátẹ̀lá ànábi Muhammad sallam bó la ànábi ti sáyé bó ní ṣe ń múra bó ló ṣe ń kírun bó ní ṣe ń wúwa àwọn ẹ̀kọ́ wo ló fi ilẹ̀ fún wa ṣùgbọ́n lẹ́nìí àwọn tí wọ́n lẹ́sìn la fẹ́ kó mọ̀ látara wọn tabari nǹkan táwọn òyìnbó ṣe ń sin lágbèjọ àyàn tàbí máa ṣe ó ti dàṣánú tí wọ́n bá ń tẹ̀ láti lo súnà nẹ́bì wọ́n lè ní alákatakítí ni ẹ́ wọ́n lè ní oníjàgídíjàgan ni ẹ́ wọ́n lè lọ́ọ́ mẹ́sìn lé jẹ́mọ́ èyí tó ń wá lò nǹkan ta ló mú yìí ń wá àwọn àgbélẹ̀rọ nǹkan ẹ̀dá ara wa táwa ń kà kún ẹni tọ́lọ́ ń gbé mọ́nà sọ́dọ̀ ẹ̀ náà ló yẹ ká tẹ̀lé gbogbo àná la máa ń kọ́ lónìí pé ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé anábìlín afinimọ̀nà tó mọ̀nà tó lọ́hùn wá ní kó wá tọ́ka ọ̀nà sí wa òní òfin wa ní ìdáyàtò lè irishad ní ìta akọ́sọ lẹ́ẹ̀kan ọ̀nà rẹ̀ ìgbóre ọlọ́run fi wá bá wa fi ìdáyàtò tàòfíìkì sí àwọn àti kòńgẹ́ ìtọ́lọ́nfẹ́ tó dọ́wọ́ kálukú wa ká má fi súnà anábà sọ́lá ká má fi ṣeré ká má fọwọ́ yẹpẹrẹ mú ìlànà ànábì ni ká máa wá káàkiri gbogbo tẹ́ ìjọsìn tá a bá ṣe ìkànnì àwọn sọ̀hábà ó ní kullu ìbáàdàtìn gbogbo ìjọsìn lámùyàtà àbádùhà àṣàbù nàbí rasulam pé ànábì ò ṣe tán àṣàbẹ̀rẹ̀ ò rí lọ́wọ́ rẹ̀ falátàtà àbádùhà ẹ̀ gbọ́dọ̀ ṣe kódà kan pọn fún yín kán lẹ́nìkan ló mú wá torí ẹnìyàn ò ní mọ̀nà jàǹdàbì lọ́wọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa lé ní kọ́lọ́n kó ṣàánú wa ibi tá a kà lànà ànẹ́bì kún ibi tá a kà kún sí ó kéré wọn ní bàbá ní kinní kan ló mú wa ní ó mú nǹkan kan wa àbí ṣéwù lágbájá kan àbí ó ti wà nú àṣà wa rè ìyẹn là á dìrọ̀ mọ́ a fi ibi tọ́lọ̀ ń fi ìmọ̀nà sí a fi lẹ̀ ó dọwọ́ kálukú wa tá a bá ti fẹ́ sọnù káyà tẹ̀lé lánàá anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tá anábí náà sọ pé àwọn nǹkan méjì tí òun ti fi ilẹ̀ fún wa tá a bá gbà mọ́ àní sọnù ó ní tíra ọlọ́run àti ìlànà ọ̀hún. bákan náà nínú àsùbáàbù tí ọlọ́run tó máa fi ń ṣe okùnfà ìmọ̀nà fún yàn oní ká máa lọ majalisul ilm ká máa lọ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀sìn al-ilmu shar'i ìmọ̀ ẹ̀sìn ni o kìí ṣe ìmọ̀ ẹ̀sìn kàmọ́lọ́bí tó ti ń sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn torí pé ìmọ̀ lọ́lọ́run máa fi ń tọ̀yàn sọ́nà èèyàn ó dọ́tún mọ́ yàtọ̀ sí òsì ìmọ̀ tá ti sọ tọ́lọ́n tànẹ́bì ẹbí kan náà wọn ẹni eré sọ wọn ni al-ilmu qala Allahu wa qala rasuluhu qala ti sahabatu laysa bitamwid níta ń pè nímọ̀ ní tẹ́tí máa sọ fún wa pé ìtọ́lọ̀ ń wí tánẹ́bì sọ rèé súnà ànẹ́bì rèé ìtàn sàábà ẹni síwájú wa dúró lé lórí rèé kì í sàrò sọ kì í sàn tán máa ta làákẹ́ fún wa àbí àfa akọni kan sọ nìkan là á máa gbọ́ á máa pe rọ́ lóòótọ́ fún wa á ti máa kò tọ́ nírọ́ àbí tẹ́tí máa bú wọn sàábé tẹ́tí máa báwọn ẹni rèé àbí tẹ́tí máa tako súnà ìyókọ̀ là ń ibi tẹ́tí máa sọ̀rọ̀ ẹ̀sìn fún wa. làánú fún ọkọ kè àsọ́nà rèé àti bó ṣe ni àti bó ṣe ká ṣe sàrá rèé àti bó ṣe ń ṣàdúrà rèé màá fi máa ń tó tọ́ yàtọ̀ sí ìtí òótọ́ ibẹ̀ náà ti máa sọ̀rọ̀ tàwíìdì fún wa ọ̀yọ̀ hazaru ti ma kọ́ṣán wa pé ẹ má ṣe bọ́ kò sáfà tí ó máa fún yín ní ẹ̀ wá àti tẹ ìyún kọ́ là ń sọ yín kálukú ní ó dùnnú lọlé bẹ́ẹ̀ dẹ̀ ni ìranù ní tẹ́nìyẹn ń fún wa ìyún kọ́ là ń wí. ibi tí wọ́n ti máa ṣàlàyé pé ẹbọ ò dáa wàtúbá yanu sunan bákan náà tó ti máa ṣàlàyé ìtí ń jẹ́ sunan fún wa wàyù habbaru minal bida tí wọ́n ti máa ṣèkìlọ̀ fún wa pé ẹ sọ́ra fàdáadáa lẹ̀ o kéde tí wọ́n ti máa pè wá fàdáadáa oríṣiríṣi àdúrà oríṣiríṣi náfìlà àgbélẹ̀rọ tọ́lọ́ fọwọ́ sí ibi tá ti máa pè wá sí ìyí nǹkan ni ó yẹ ká máa lọ ibi tá ti máa kìlọ̀ fún àdádáálẹ̀ ò dáa wàtúbá yánu tọ̀ áàtù ibi tá ti máa ṣàlàyé tí ń jẹ́ ìtẹ̀lé tọ́lọ́run fún wa wàsọ́ọ̀lì áàtù tó ti máa ṣàlàyé tó dáa fún wa bákan náà wàtúbá yánu lèmúnkàrà áàtù tí wọ́n ti máa ṣàlàyé tí ò dáa náà ọtí ò dáa o ẹ̀wọ̀n mọ̀ ibi tá ti fi hàn tó yẹ pé àtọlọ́tì àti kínní kan àti onígbó ti jòkó láti máa rẹ́rìn ibi tá fẹ́ lọ nù téèyàn bá ń lọ́rù bẹ́ẹ̀ jẹ́mọ́ èèyàn ò ní mọ̀nà ìtìmọ́ ti máa sọ tí ò dáa fún wa pé ọtí ò dáa sì náà ò dáa tẹ́tẹ́ títa bàbá àjẹ̀bú ò dáa tó ti máa sọ̀rọ̀ nǹkan báyìí fún wa ìyẹn ká máa lọ. bákan náà wà ṣàwátú wà ṣùbhàt tó ti máa sọ gbogbo àwọn nǹkan ìròyìn tí wọ́n ti máa sọ gbogbo àwọn nǹkan rújú tó lè sọ nínú ibi tó ti máa ṣàlàyé ẹ̀ fún wa pé nǹkan báyìí ẹ jìnà sí ibi tó yẹ ká máa lọ́nu láti rí ìmọ̀nà bákan náà nínú okùnfà àmọ̀nà ni mùlá sámọ́tò sọ́ọ́lìhìn ká máa tẹ̀lé ní eré ẹni táwọn náà pa ẹni yìí mọ̀nà ká máa kọ́ṣe ara wa táwọn pé ọlọ́run kó fọ̀nà mọ̀ wá ọ́ ti ń jókòó táwọn tí wọ́n ń kírun ọ́ ń jókòó wàá tẹ̀ láwọn ẹni rẹ ni ntọ́ntọ́rọ yẹn àwọn tán ní ọ̀fẹ́ wà pẹ̀lú wọn jẹ̀mọ́ lọ́rọ̀ ayé ẹni tó bá fẹ́ mọ̀wé kò ní jòkó táwọn tí wọ́n kàwé àbí yóò lọ skul ọkẹ ọlọ́njákojẹ mọ̀wé ọlọ́njákojẹ máa sọ́rán ọ̀dìjòkó tẹ́ ń tí èsè ẹ̀rí irú ntọ́ntọ́rọ yẹn tán ṣe náà mọ̀ pẹ̀lú wọn ni lọ́nà sọ pé yá lẹ́sìn náà ẹ̀yin tẹ́ gbọ́ ẹ̀páyọ̀ ọlọ́run àkúnú ma àsọ́ọ̀dìkín ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni òdodo ẹ máa pẹ̀lú àwọn ẹni rẹ tó o bá ti fẹ́ mọ̀nà àwọn tán mọ̀nà tí wọ́n nù ká ojú ọ̀nà ti fẹ́ náà làwọn lágbájá rìn yìí ni wọ́n náà máa rìn ọ̀rẹ́ tó ń sin lọ́n dáadáa tí ń kírun déédé tí ń tẹ̀lé súnà anábíwá Muhammad ó ní wàá bá ṣe ó ní jòkó táwọn tẹ́ ń fi tọ́lọ́run ti àwàdà ọ̀nìkan náà kó fọ̀nà wọn ọ̀ sàmí àwọn tó ti sọnù hàn lọ́ bá jòkó àwọn tí wọ́n tún sọ ẹnu wọ́n ti sọ ọ̀nà wọ́n tún sọ ọ̀nà nù jẹ́bá níbi àwọn ọmọdé ọ̀sánlá bóyá sọ gbà pé ó ní tó bá yá àwọn àáfàá kan padà dé nígbà tí ò bá sàn àáfàá gidi mọ́ aláìmọ̀kan ni wọ́n wọ́n gbéra wọn kalẹ̀ láàfàá ìtọ́kasà násùrù úsà jùhálà àwọn táyọ̀ máa ní láàfàá ni àwọn olódo ni fàṣù ìlú wọ́n sì máa béèrè ọ̀lọ́ wọn fàáfà òbígẹ́rì ilmi wọ́n máa sọ̀rọ̀ láì nímọ̀ fàbọ́lù fàdọ́lù wa àdọ́lù àwọn ti sọnù wọ́n tún wọn máa ṣe lòmínú ẹni tó bá lọ jòkó tì wọ́n ẹni pé ẹni tá a jòkó tì ògbọ̀rọ̀ jẹ́ ẹni tó ná mọ́nà ilé inú àwọn okùnfà tí ọlọ́run fi máa jẹ́ kéèyàn rí ìmọ̀nà ni abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kó ṣẹni kọ̀ọ̀kan wa lẹ́ni ìmọ̀nà. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúfin ọlọ́run lẹ́yìn ìgbà tí a ti mọ pàtàkì ìmọ̀nà yìí tó ṣe ya pé ní ọlọ́run bọba alekeọlá òun ló ní ìdáyàtò taofik ìmọ̀nà kéèyàn lè rìnnà tó ń pèèyàn sí ọ̀dọ̀ kálukú wa kí amójútó àwọn sábàbí àtàwọn àsìbáàbù míì náà tọ́lọ́mọ fi ń ṣokùnfà àmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa kásìmọ̀ bẹ́ẹ̀ lọ́n lóòrèkóòrè kọlọ́mọ sọ̀wánù kámọ́ jọra lójú àmọ́kú ti mọ̀nà egungun àti wọn bá hàn pé ẹni tọ́lọ̀ rán sí wa tó yẹ kó ń ló mọ̀nà jù ọlọ́run pa aláṣẹ kó tó máa tọrọ mọ̀nà bó ni ó ṣe wá jọra ẹ lójú ọ̀nà wo ni wọ́n ti mọ̀ yẹ́mọ́ ni tó pamọ́ sí wa ó ju ń ta mọ̀ nínú ẹ̀sìn lọ níta ṣe nínú tí ń jọwá ló ká ń ṣiṣẹ́ níta àti ta fílẹ̀ ó lọ ni ó gbọ́dọ̀ jọra rẹ̀ lójú ìhun gbọ́dọ̀ jọra rẹ̀ lójú ó dọwọ́ kálukú wa kálékún ní ìmọ̀ wá ọ̀nà mọ̀ káàkiri bákan náà àwọn mọ̀wánìú alìhìdáyà àwọn nǹkan tí ó lè kọ́ di kéèyàn máa tọ̀ ọ̀nà tó dáa àbí kéèyàn máa mọ̀nà kéèyàn sá fún inú rẹ̀ òun náà ni alìháwà ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu tó yẹ pé ààrẹ ẹni tí ó pè wá sí nǹkan àmọ́nà gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run fi ṣe bí ìdáyàtò ìrìṣáàdì fún wa kó tọ́ wa sọ́nà tí ó pe asákèésí tífẹ́ ẹnu bá ń bẹ fún àjẹmọ́ tá a bá rìnà èèyàn ò ní lè mọ̀nà ìfẹ́ ẹnu ni tí máa ń kọdíyàn láti kéèyàn tọ̀ ọ̀nà tó dáa ni. ọlọ́run sọ ìfẹ́ ẹnu di nǹkan tí fún jẹ̀mọ́ bọ́lọ́n ṣe sọ̀rọ̀ fẹ́nu bí ọ̀rọ̀ tó lágbára ni ìyẹn pé ti ń tẹ̀fílé fẹ́nu wíwà pé ọlọ́run bá rẹ̀ nu ọlọ́run nífa àdọ́là Allahu ala ilmi ọlọ́run bá kú sọnù pẹ́kẹ́ tí bá ti tẹ̀lé fẹ́nu ó sọnù ìtí ń jẹ́sùn ni pé kó ju ẹ̀mí rẹ̀ lẹ̀ kó máa tẹ̀lé ń tọ́nà ọmọ ọba àlékè ọlá bá sọ kó rí tọ́nẹ́bí gbọ́ kọ tẹ̀lé tó bá ti rí lánàá nẹ́bí tó nífa yín lámúyẹsẹ̀ ọlọ́ọ̀ni rẹ̀ anábìtàn bá di ẹlọ́run fáàlàm lọ́ọ̀mù pé anáwó yẹ tẹ̀bẹ̀ òun àwa ahùn kọ́ mọ̀ pé fẹ́ẹ́ núná tẹ̀lé wọn. ẹni bá ti dá ẹni tó gbódòdó lọ́wọ́ lókùn wa wa a máa sọ nínú kì í jẹ́ kí èèyàn mọ̀nà. bákan náà nínú rẹ̀ òun náà ni àṣà èṣù òun ẹni tó sọnù ní alánẹ́bí ló mọ̀nà jù jẹ́mọ̀ ta ló sọnù jù èṣù ní anẹ́bí ń pè wá síbi ká mọ̀nà èṣù náà fẹ́ kàn náà pọ̀ ìyẹn ló fi lérí léka nígbà tó lọ níwọ ti sọnù a ó ní àwọn ẹ̀dá gèrè yá nà hùn òun wàá sọ àwọn náà nù òun ṣe wọn bójú fẹ́ sojú nẹ́gbà ni òun yọ sí wọn bó sì ni òun yọ sí wọn iwájú wàlá òun ni. kódà wọ́n lè pọ́pọ̀lọpọ̀ wọn ò ní ṣe tí wọn ní mọ ìyẹ̀wò ọlọ́run ìlọ́wọ́ wa lè kí ọlá sọ́n kàlàm áàdì ilé ikún ẹ̀yin ọmọ ànábì ádámù sí mi yábà ní ádámù allah tábùdù ṣètọ́n ìbá ti sọ fún pé ẹ̀pọ̀dọ̀ tẹ̀lé ṣù ẹ bá tẹ̀lé lánàá rẹ ìnáwó lákùnmù àdúgbò mubin torí pé ọ̀tá kan ni tó fojú wọn ẹ̀rí pé àwọn ọ̀tá yòókù tá à ń sá fún ẹlòmíràn ní gbọ́ ọ̀tá kan ti wà tó gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí pé ọ̀tá mi o òun ni ṣètọ́n ẹlòmíì kó tó mọ pèpèrè pé ah, àwọn gan lẹ́ni èṣù ẹ̀yin náà pé léṣù náà wá gan lẹ́ni èṣù àyẹ́ tí ń pera rẹ̀ tí máa ń tàbí tara rẹ̀ sọ́dọ̀ èṣù ọ̀fà àfi tara rẹ̀ sọ́dọ̀ ànẹ́bì mọ́ so ṣètọ́nù ò fẹ́ kéèyàn rin ọ̀nà gidi ó sọ pé ó sọ àwọn èèyàn nù ẹni tí ìbá ti tẹ̀lé sànà tọ́lọ́n ìlànà èṣù òun ló kù ti ń tẹ̀lé gbogbo ntí ọlọ́run bá pè ìlànà èṣù káyà jìnà sí nígbà tọ́lọ́run sọ̀rọ̀ ọtí fún wa ọlọ́run ní rígísùn ẹgbẹ́ ní mìnà amẹ́lì ṣèitọ́n iṣẹ́ èṣù ni ìwọ́n ti kọ̀ntínà ọlọ́fẹ́ máa mú sọ́wọ́ amẹ́nà nìyẹn sọ́ọ́ lé mọ́ná ọ̀hán kọ́ náà kó borí jẹ ọlọ́run sì ti jẹ́ kọ́ mọ̀ pé ọ̀nà èṣù lọ́rìn yìí bákan náà wọ́n sọ̀rọ̀ ń pa àlìmẹ́sì tẹ́tẹ́ òun àtọ́tí lọ́lọ́ńtọ́ ó ní innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan ìwọ tó ń ta tẹ́tẹ́ ìlànà èṣù ni tó bá wọ́n sì wà lọ́nà yìí ò lè mọ̀ náà torí pé èṣù ó máa lò ẹ́ àtàwọn nǹkan mìíràn tó jẹ́ ìlànà rẹ̀ bákan nínú tó máa tó kọdíyàn láti má rí ìdáyà ìmọ̀nà ni kéèyàn máa tẹ̀lé kùránà ọ̀ṣọ́ àwọn alábàárìn burúkú tẹ́ máa ṣe ń tí ò dáa lẹ́sọ fún ẹ ẹ̀rí òun bá àwọn èèyàn kan àwọn ń ṣe sì ná tí wò bá máa ṣe wọ́n máa fi bú ẹ pé wò máa yé jẹ tó ìbá mutí náà yòókù sí mu wọ́n máa fi bú ẹ pé wò máa yé jẹ wọ́n yẹ pé olè náà ń jà náà á padà fún wọn náà débẹ̀ ẹ pé yahoo náà ń ṣe padà tiẹ̀ débẹ̀ nígbà tó o bá wọn ẹni eré rìn ẹni tó bá dúró déédé là máa ń bá rìn kódà kán má pọ̀ láwùjọ ẹlòmíràn ìlànà tẹ́ wá ń ṣe lẹ́yìn mélòó nìyẹn wá ń ṣe mélòó kọ́ la fi ń mú òdodo o mélòó kọ́ la fi mú òdodo ẹ̀rí la fi mú òdodo èyí tá a máa ń fi púpọ̀ mọ̀ ẹni wọn ni majority carry the vote ẹ bá ń vote nìyí ń pa ibi táwọn twenty wáyé wọn borí yàn mẹ́rin ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ̀sìn orí bẹ́ẹ̀ ó lè pé yàn twenty yẹn náà wà lórí òdodo ajẹ́pọ̀ yẹn náà borí nu ṣùgbọ́n kì í ṣe pé pípọ̀ wọn lànà fi borí torí pé ń tán ṣe ó tọ́ ni ó ṣe pé mẹ́rin péré náà wà lórí òdodo àwọn náà borí kẹsẹ pé torí pé kéré láwò tó pé torí pé wọ́n wà lórí òdodo ọlọ́ni ká mi ń fi àti ń kọ̀lí láti gálàbà ti fi àtànkẹ̀sí rọ́tàn bí ìfìnnìlá àìmọye àwọn ẹ̀ta wóró èèyàn tí wọ́n ju àwọn tán pọ̀ lọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́ba ráwọn ẹni tó dáa má wò pé wọn pọ̀ púpọ̀ kọ́lá fi mọ́ tó dáa ṣé ń tán ṣe dáa púpọ̀ tiẹ̀tiẹ̀ kọ́ wò àwọn èèyàn lè pọ̀ kán wà lórí aburú kán wà lórí anu kán ni wọ́n náà ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ò ní mọ̀nà o tó táyé bá sọnù wọn ò sọnù pẹ̀lú wọn ni tó bá dọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíámọ̀ ọ̀nà ò sọ pé níbo láyé wà níbo lèèyàn pọ̀ jù sí níbo lòdodo wà lọ́nà ó lọ́wọ́ rẹ̀ ó dọwọ́ kálukú wa kọ́nà wa subhanahu wa ta'ala kó ṣàánú wa bá a ti ń tọrọ kọ́nà fi wá mọ̀nà gbogbo wọn sábà bí mọ̀nà yìí káwa náà ká mójútó káwa máa bẹ́ lọ́n kó fi àsìkò ń gẹ dáadáa abẹ́lọ́n bá subhanahu wa ta'ala orí ọ̀nà tá a ti mọ̀ kọ́nà wọn sọ wá fọ̀nà mọ̀ wá kó máa dúró tì wá abẹ́rẹ́ ọba sọ́hánà wa tààlà kọ́ yọ ní sẹ́ni kọ̀ọ̀kan wa ní ayé àtẹlọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmọ́ ìlú wa tá wáyé kọ́nọ́mọ́sá fi wá ní àyàbalẹ̀ ńbẹ̀ gbogbo àwọn olórí wa pàápàá jùlọ àwọn mùsùlùmí kọ́nọ́mọ́sá kọ́ ṣe gbogbo olú mùsùlùmí lágbàáyé kọ́nọ́mọ́sá sọ́hánà wa tààlà kọ́nọ́mọ́sá àdúró tẹ̀ nìkọ̀ọ̀kan wa wa sallallahu wa sallama ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.